إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أدعوكم الله سبحانه وتعالى حضر الكلام على الشباب وكنشن محمد صلى الله عليه وآله وسلم يجي يمين والناس كلنا من إبادة على رمضان لله سبحانه وتعالى أنه يعرف الصوت منه اللهم يعرف الصوت منه ولا a ló tẹ̀síwájú fún subscribe class ní wa ti ní mo ní láti tẹ́ndà apology mi fún mi àwọn mahat fún ìgbàlá jẹ́ púpọ̀ ìṣẹ̀lẹ̀ lónìí èyí ni aláǹdọ̀kọ tẹ́mù yìí sùn lọ́wọ́ tó ní ìlú pàtìlá ti pàpùpẹ́ ìlú ẹ̀ mẹ́ta ló gbọ́ ọlọ́run àti ọlọ́run tó tún wáyé náà látọ̀dá lọ and will be coming up by 11 minutes and the the mọ́tà ní fún ọ̀sẹ̀ kọ̀ọ̀kan wa. ní àná a ní kábínẹ̀tì káka àyà two thirty three ìbánigbàgbé ká sọ nílé ká kà á ilẹ̀ láti gbéra sọ ní ọ̀sán tìmí. kí ni ìdájọ́ tí Islam sọ nípa sóbìnrin ti lọ lé ọkọ ọlọ́ọ̀tì ńlá ọmọ fún ó tó dìgbà tí ọmọ yẹn ò lóun jẹun ló olókèlè gbogbo ìgbà tí bá ń bẹ ní kókó ara ìyá yìí máa jẹun gbàtí ń bẹ lọ́mọ ọwọ́ ara ìyá yìí máa jẹun nínú fífẹ́ sọ lọ́wọ́ ọba wọ́n ní pé bó ti wù kí obìnrin ó wà kọ́lọ́mùbùnrin ní sísanra tó ó lè sanra ní sanra ìjóbìnrin gbé kò lè sí oúnjẹ ọmọ lára rẹ̀ until ìgbà tọ́lọ̀ bá ń lóyún ìtòbí ọlọ́run bá ní bó ti kó sanra lára tó kò lè sí oúnjẹ ọmọ lára ẹ̀ pé kò tí ọmọ tí ó dóúnjẹ yẹn ò tí ì dùn ìjọ tó bá ti ṣe ti kó lóyún tó ń dàgbà sókè báyìí oúnjẹ yẹn ọlọ́wọ́ máa ń pè jọ sáyè yẹn òun náà ní báyìí ọ̀gbìn torí ọmọ bá ń gbélé ayé báyìí ìdígbà rẹ̀ máa fi ọ̀kà máa ń nú fi àmàlà máa ń nú ìjọ ọ̀kọ́ máa ń jẹ ara ìyá ẹ̀ tó fi di ọ̀ràn àyàn fáwọn baálé ilé kí wọ́n tọ́jú ìyàwó wọn ká tọ́jú ìyá ọmọ wọn torí pé ọmọ kan gbélé ayé ara òbí obìnrin ló ti máa jẹun oúnjẹ tó sì máa ń jẹ lára òbí tó jẹ́ obìnrin tó jẹ́ ìyá rẹ̀ yìí àbí kí bàbá rẹ̀ tó jẹ́ ọkọ rẹ̀ bàbá ọmọ yìí kó tọ́jú obìnrin yẹn láàrin ọmọ obìnrin yẹn tí ń bẹ́ẹ̀ lóyún àbóbímọ bẹ́ẹ̀ yẹn bá ti tọ́jú rẹ̀ sí níbi jíjẹ mímu bẹ́ẹ̀ ló ti ráǹfà náà ti fọmọ lóúnjẹ sí mo bá ti wá ráǹfà náà ti fọmọ lóúnjẹ sí lóúnjẹ dàrẹ́ẹ̀tì yẹn lọmọ kọ́nà kó ṣe أعوذ بالله من الشيطان الرجيم والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعه وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم هدى فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بكم واعلموا أن الله بما تعملون بصير olúwa wá ní wàlúwàlì dẹ́rù àwọn bímọbímọ ni obìnrin ń ẹ bá ṣe rí ọmọ ọlọ́run dá àdánù obìnrin kó ti dára tiẹ̀ ní ilé ìbímọ wà àpò òbí kò sí lára ọkùnrin àkànbí yìí bọ́lá ọba ti ṣe àánú sínú fà tó bá wọnú ẹ̀ ó ti fi ń lẹ̀ dá díẹ̀ díẹ̀ ìgbà tó bá di tó kóṣù mẹ́rin ìfẹ́ afẹ́rẹ́ mi sí lára yóò kan lára gbogbo tí ó fi lólé ayé lálùkù kí nígbà tí ó lò iṣẹ́ tí ó ṣe ọlọ́run ní kí kò wò káàmù ká afẹ́rẹ́ mi sí lára bá ti ní mọ́láàkù mọ́ mọ́láàkù tí máa ń gbẹ̀ ní ìdádùgbò yẹn bá ti tó tọ́lọ̀ ń fún ní ìtọ́sùn ní lágbájá àdúgbò rẹ̀ tó mú kó lórí bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní mọ́láàkù lóòṣù mọ́láàkù tó lọ́wọ́ àbáyé wípé tásìkò tó bá ti tó nínú oyún oyún nkùn ọmọ tí ń bẹ ẹnu rẹ̀ fẹ́ afẹ́rẹ́ sí kó dá láàyè láti gbà náà ó dé wọ̀ fẹ́ẹ̀yàn láti lọ́wọ́ àbọ̀ tí ò bá ti ní tí ò bá ti sí ayé àbọ̀dù ní oṣù rẹ̀ ìsìlẹ̀ so ìran obìnrin yìí tó bá ti mọ àwọn ó ti yá nìyẹn tó bá dàbí wáyé níjà olùbímọ lóbìnrin òun náà nìyá ìyẹn lè jẹ́ òmù kó wọ́n ti di wáyé níjà ó lè jẹ́ òmù kó wọ́n ti di wáyé níjà torí wípé ìwà nílé ọkọ rẹ̀ kò tí ìbí máa alìmáà pẹ̀lú mú ìyá lẹ́yìn tá ẹ̀ ti fẹ́ẹ́ tìlú kọ́lọ̀ ó padà yọ̀ǹda ọmọ fún ṣùgbọ́n wá ìdá wọ́n ti tẹ̀lẹ̀ jẹ́ tó bí ma ṣe irú ẹni yẹn lọ́lọ́ ọba ń pè sákìyèsí òfin ẹ̀sìn lórí ọmọ tó bá bí a ti ṣàlàyé torí mi ti pẹ̀lú sọ́lá eléyìí à ń pè ní àlàfàbọ́ọ̀là àbọ̀bọ́ọ̀là breastfeeding ìdájọ́ ìsìláàmù lórí kí ń jẹ́ àbọ̀bọ̀ wa ìran obìnrin ní ti breastfeed ọlọ́run dá ọkùnrin nígbà kúnlẹ̀ fọmọ lóúnjẹ lọ́mọ àkókò wàlúwàlúdàá yurdi'na awladahunna hawlayni kamilayn àwọn bímọbímọ lóbìnrin wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́yàn fódìdí ọdún méjì gbáko àwòlẹ́yìnì ọdún méjì karamilẹ́yìnì tó pé pérépéré ẹ̀yin mahad ẹ̀yin wàlídà ẹ̀yin akọ̀wàd mọ́dà tó bí àwẹ́sí mọ́dà ọlọ́run bá fún alámọ̀nà ní o àwòlẹ́yìnì ọdún méjì tó pérépéré لمن أراد أن يتم الرضاعة فإن تبادر في هذا في برسين هما لمن أراد أن يتم الرضاعة fẹ́ni tó bá gbèrò wípé òun fẹ́ kí ìfọmọlọ́yàn tòun kó pé pérépéré kó ní àlàáfíà tó òun ló fà sí àlàáfù ìjẹ̀sí ìrẹ́wẹ̀mọ̀ lọ́wọ́ láti ní ìrìṣà ìrẹ́lẹ̀ ìbáyìí jẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ìfúnyàn ní ìfọ́sàn ìfúnyàn ní ìmọ̀nà kéde tó ọ̀ràn yẹn ní kóbìnrin fọmọ ló ń jojújọ ọdún méjì gba ọ̀yìn lẹ́nu ẹ̀ ṣùgbọ́n mọ̀ ní látọ̀dọ̀ ọlọ́run ọba jẹ́jẹ́ǹtì ní látọ̀dọ̀ ọba àwọn ọmọ ń fi ọdún méjì أمكنه لمن أراد أن يتم موضوعا فإنتو بعد رفع وفع perfect precision èyàn bá bímọ sẹ́yìn tó bímọ ẹni ọ̀sẹ̀ kan lẹ́yìn rẹ̀ kó ló ń gbọ́ ẹ̀lẹ́ lọ́wọ́ kò sọ́nà bákan tí ó mú ṣùgbọ́n ọyọ̀ ní ní àlàáfíà tó tó ìbáyìí lẹ́yìn oṣù kan báyìí lẹ́yìn oṣù mẹ́fà ṣùgbọ́n ìdíje ń dáa jù kẹ́yìn tó bá lọ́dún kó fẹ́ complete breastfeeding ní duration yẹn kó lu ọdún méjì náà ká tó kú lórí júmlà yìí júmlà láti ní sẹ́ńtẹ̀ ìdúnmọ́ ara méjì ká tó kó lu júmlà yìí ìgbà tí àwọn afáàndì tó sọ̀rọ̀ tẹ̀wọ̀n bí mo lè sọ̀rọ̀ family planning kìí ṣe child planning family plan lánàá ìsìlámù àní church plan church plan làwọn west ń pè ní family plan kí lọ́kọláya tí wọ́n ṣe ètò agreement wípé ọmọ kan péré lábẹ́ bí ọmọ méjì péré lábẹ́ bí ìyẹn ló ń pè ní ìjà òwe ìwòlẹ́sìn ìṣèpò tí bá ti máa bímọ eléyìí nínú ìṣẹ̀lẹ̀ àti láàárín àrọ́mù ni láti ayé ìgbéyà àrọ́mù ni láti dé tòtẹ́ àyàfi tó bá tó kóbìnrin yóò ní àlàáfíà tó tó kọ̀díṣẹ́ kan nìyẹn tó lè mú kí ọkọ láya sọ wípé ọmọ méjì pé la fẹ́ bí ma mẹ́ta la fẹ́ bí ma wọ́n rí a trustworthy medical doctor tó bí ó ní wọn wípé bóun ṣe ń wọ ẹni yìí ó bá lóun ti lóyún tí ó bá rí ìnira náà ni ẹ jẹ́ kó sọ́ọ̀mù ọmọ bíbí tí ó bá jẹ́ yẹn kí lọ́pọ̀lọ́ ẹ wá sọ pé ìta fẹ́ tẹ̀lẹ̀ bírè ìsìláàmù farama ìyẹn ní jẹ́ family time lọ́dọ̀ sí wọn lọ́dọ̀ sí wa ìsìláàmù farama káfẹ́tò sí àárín ọmọ kan sí kejì káfẹ́tò sí àárín ọmọ kan sí kejì wọn là ń pè ní sẹ́wọ̀n wíìmù ìkókò family planning ní bẹ́ẹ̀ nìyẹn ní ṣùgbọ́n ṣùgbọ́n ẹ̀sùn wata bíi if there is any need tí ò lè wà harmful tá fi lè prevent conception láàrin ọdún méjì islam ní káfí fún ọmọ lọ́jọ́ islam tàbí ìlú ní wáyé torí báyà ní wàlúwàlú yàtú yóò dé ìnà àwòrán àdáwò náà àwọn ọdún náà ní ma lóbìnrin wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́yàn àwòlẹ́yìn ìkàmìlẹ́yìn fọ́dún méjì péré ọdún méjì péré péré lèmẹ́n àrọ́ ọ̀dà lẹ́yìn tí mo sọ tó rà fẹ́ni tó bá gbèrò orí pé òun fẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ìyẹn kó complete kó kàn ní. nígbà pé láàárín two years yìí ọmọ ni mo wáyé wíwá fẹ́ two years nígbà tí wọ́n á ti dájú sí afẹ́ lọ́mọ mi òye là ń pè ní child spacing cherry prison is láti faramá nígbà tí bá sọ ọdún méjì fụ tó fún ọmọ ní lọ́yà ẹ̀yà ọdún méjì yẹn ọlọ́dún padà ó padà bímọ ó padà lóyún kò sí bóyá lẹ́yìn oṣù mẹ́sàn-án olùmọ̀ ní wọ́n yá sí láàrin gba méjì àbọ̀dún Islam àmì láyà tiẹ̀ sọ wípé àwọn islam ò fara mọ́ tó ti wulẹ̀ kó ma ìròyìn àwọn èèbó ni léyìí tí wọ́n fi pé wọ́n ṣe wà láfíríkà pàápàá jùlọ wa mùsùlùmí wọ́n kò níbi tí wọ́n lọ tọ́lá wọn tí wọ́n ń pé káyé má bí ọmọ púpọ̀ mọ́yìn ẹ béèrè population wọn bí wọ́n ti pọ̀ sí lọ́dọ̀ sí wọn sára tó ló bí wọn bẹ́ẹ̀ náà wọ́n bí wọ́n ti pé wọ́n ṣe wa kódà wọ́n gbé lọ́dọ̀ àwọn tí ó mọ̀ nípa ìgbòho láwọn tá a máa ń pè ní ìlú ìgbé fún àjọ látàrí pé ọmọ wẹrẹ kò sì bẹ̀rẹ̀ ẹ̀dá mọ̀tò ní ọlọ́mọ ọmọ kọ̀ọ̀kan tí ń gbà wá láyé ó bá kọ́lẹ̀ tẹ̀ wá ní ọmọ kọ̀ọ̀kan tẹ̀ ń bí yẹn kọ́lọ́run kó sọ wa sọ ikú aboyún lójú ọ̀kúnlẹ̀ rẹ̀ tó èyí bá lórí sínú ibi ọmọ tó jẹ́rìí láyé gbogbo ọmọ yẹn ó jẹ́ láyé ìjẹ́rìí láyé òbí rẹ̀ láyé pẹ̀lú kó má jẹ́ ibi tá a ti sọ làákàyè nìyẹn àtàwọn ẹni tó tiẹ̀ náà ọ̀bẹ ẹ̀sẹ̀ wọ̀nyá ẹ̀ pé àwọn ẹni mìíràn sọ. ọmọ bàbá tí bọ̀ wá ní ayé ó gbára ẹ̀wọ̀ òbí wá ní ayé ni bọ́lá bá dá ọ lágbára àti ilé tọ́gbó ti ọkọ̀ òtún ọdún tí ó lè yóò lè ìpìlẹ̀ nìyẹn ibi tọ́mọ bá ní yóò dé ọlọ́run tó ń sọ́dà bí ní I don't want my children to suffer like me. I don't want them to suffer like me. Ó wà láyé ni tó bá fi láyé lẹ́yìn ìyá tí ò ẹ má jẹ́ kí wọ́n so ìgbàgbọ́ wa mára materialism ẹ jẹ́ ká so ìgbàgbọ́ wa mára spirituality bá fẹ́ ṣe òní òsì ọmọ ẹyọ kan ó ní gbogbo tó sì ní wàá dá ẹyọ kan ní bá ń ọmọ yẹn gbogbo tá a bá ń ṣe á àwọn ọ̀sẹ̀ níbi àwọn wẹ́ẹ̀ tó kó bá wa àwọn tó torí pé àwọn òru ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ ayé tí wọ́n ayé ní ìkan náà ní náà American league kan gbà sílá wọn tí wọn Nàìjíríà kú bóyá ẹ̀ka wọn fẹ́ máa rí àpá súnà tó rìn ẹni tó bá fẹ́ àjò fún ìyàwó rẹ̀ àwọn ní American ìgbàkan tó nídìí ọkọ àmọ́ kàn àmọ́ problem ẹ̀ ní wípé kò lè bímọ. àjẹ́ kí ló bá tó fi lè bímọ anábì tì rẹ̀ kí tó sọ fún wa àdéhùn náà kúrẹ́ nìdí tẹ̀sán wájú lùwàdú jẹ lùwàdú jẹ fẹ̀yìnì mùkáàtì òǹdíkùnmù lùmọ̀mọ́ yóò mọ̀ sí ara. ó ṣe ọlọ́ni àwọn obìnrin tẹ́ fẹ́ràn tó sì lè bímọ ẹfẹ́ àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ràn tó sì lè bímọ bó fẹ́ràn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ if there is any indication medical ìgbé kò lè bímọ Islam rẹ̀ wọ́n ìdìbò rẹ̀ àti tó bá ti kó wọn náà fún ara tẹ̀ náà wò ní ìdí ọmọ mọ́ olókùn kí ni problem ẹ̀ ó ní méjì náà làwọn ọmọ àtẹ̀gbọ́n òun bí wọ́n ti ti bí àwọn láti kékeré ni bàbá àwọn àti ìyá àwọn ti mú àwọn lọ sọ hospital wọ́n sì lọ bá dọ́kítọ̀ pé kí wọ́n jọ owó wọn dànù pé torí pé káwọn obìnrin máa ń fa ní àwọn òfẹ́ káwọn máa ń fa àwọn fẹ́ kí wọ́n ayé ara wọn fẹ́ jọ ayé ṣé ìròyìn èèyàn dídí ni wọ́n wá yọ owó àtẹ̀gbẹ́ láti kí wọ́n ti jọ dànù kò sí orí ẹ̀mí mọ́mọ́ nígbà báwo ni màrà wá gbà síláàmù yìí nìsín tí kan ti yé òun òun fẹ́ ṣèranù òun wọ́pọ̀ tó òun fẹ́ mẹ́tọ́ bá ti wá sàlàyé kọ̀ǹdíṣọ̀n báyìí oníyàtọ̀ ń gbọ́ sí ní áfíríkà ó wà mú ìyàwó kan nínú gbogbo ẹsẹ̀ wà fún mọ́lẹ̀ ẹgbẹ́ ẹ̀mọ́ ìní afẹ́tí jẹ́ ìlànà obìnrin ni o ẹ̀ẹ́dàpẹ̀ta ń farada ẹlẹ́mọ̀pọ̀ pa yóò kàn máa jẹ ìlú lọ́rùn náà ni yóò sì máa dán yóò sì máa ṣe yọ̀ ẹ̀mọ́ rẹ̀ sí kankan o ìyá rẹ̀ ò lè wá orí bàbá rẹ̀ ògúrú bó sì mọ̀ pípẹ́ ní ògúrú bó bá ti ẹ̀ bá ń dàgbà nígbà tó fẹ́ ẹ̀rá ní ayé nìyẹn láìpù tí wọ́n nìyẹn ìròrí wọ́n yàtọ̀ sí ìròrí àwọn amùsùlùmí ìròrí wọ́n ti takora wọn gan tó ayé máa tẹ̀lé òní wọn o má gbé òní wọn wá ẹmọ méjì pé lè fẹ́ bí ìyí ìjọ tó bá rọrùn gan yóò ní àbọ̀ ọmọ lòún fẹ́ bí lórí àyàn fún education a máa afẹ́ sọ́sọ̀ wọn afẹ́ tuntun kan afẹ́ tuntun kan tó méjì yẹn ti wà ókè ìwádìí lè tọ́lọ̀ wọn pamọ́ ọlọ́wọ́ nu wọn <laughs> ìwádìí lè tó òdíjẹ́ rẹ̀ nu wọn bọ́lá wọn bá ti ń yọ̀ǹda rẹ̀ fún ọ máa bẹ̀ lọ́n fẹ́ pápẹ́sẹ̀ ọmọ ìyá mi wọ́n tó jẹ́ ìyàwó náà tí ò bá ti sí ìṣù ẹ̀sẹ̀ lè tẹ̀lé child swing. náà wà ẹ̀lẹ́dì mọ̀mọ́lú ìlẹ́hu rísíkù hún nà ràkíkù wà tó hún nà bẹ̀rẹ̀ màrú àlùmọ̀lú ìlẹ́hu wà láàbù. ó wá di ọ̀ràn yàn lórí bàbá tí wọ́n bímọ fún àlùmọ̀lú ìlẹ́hu ẹni tá a bímọ fún ẹni tó bèrè bímọ fún ní ká ń lọ́kọ rẹ̀ ó ní bàbá ọmọ yẹn kí lójú ṣe kí ẹ̀ rísùhùnà ìjẹ́ ẹ̀mú tí àwọn obìnrin yẹn ó máa ń jẹ láti oṣù wọn ń pọmọ lọ́nà lọ́wọ́ ọmọdé tó dé wà kí wà kí hùnà bí màálù aṣọ tí wọ́n máa ń wọ̀ ọmọdé tó dé wà lẹ́nu olúùdí láwù rísùhùnà wà kí wà kí hùnà bí màálù responsibility ti ń bẹ lọ́rùn ọkùnrin ó lágbára atayọ wípé ọ̀dù kan wọ́n pọ̀ ní tó nǹkan fẹ́yàwó lọ torí pé ìjọsìn agbọ́dọ̀ gbọ́ ìjọsìn ni ó ní nǹkan tí ìgbéyàwó máa ń bí nínú challenges ó gbọ́dọ̀ gbọ́dọ̀ kó fi ara ẹ̀kọ́ tó sọ̀rọ̀ mọ́ lábẹ́ òfin torí bó bá tẹ̀lé tọ́jú ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ tó ń tọ́jú rẹ̀ tó tọ́jú rẹ̀ tó bá ti kó sọ wípé wọn mọ̀rá lè dùn mọ́wọ̀n sí lọ ah, alhamdulillah ìwọ́n ní oṣù mẹ́ta àbí ká máa retí níjọ́ náà tẹ̀lẹ̀ sínú ọmọra tó mọ̀ tọ́jú rẹ̀ torí pé ìtọ́jú pé yẹn bá tọ́jú obìnrin nígbà tó ń bẹ ní oyún yóò ní tẹ̀sí lórí ọmọ níbẹ̀ nù wọn bí a bá jẹ obìnrin nígbà tó ń bẹ ní oyún yóò lápá náà lára ọmọ bọ́wọ́ ìtọ́jú bá ti ń bẹ time to time medically nítorí ẹkún jẹ oúnjẹ ọdún tó ní àlàáfíà dàgbà mẹ́tò lọ sọ pé ó tún wọ́n sí oúnjẹ ní kúkú bẹ́ẹ̀ ni ọmọ yẹn strong gidi mọ ọmọkùnrin yóò sì jọ ọmọkùnrin tó ọmọ aláàrùn kò bá ayé ọmọ tí wọ́n bá fi báyìí tí ó ti tí ó àfà lẹ́yìn ọdún méjì ó sí tó fẹ́ jẹ tí ò ní jẹ àfi tí ò dáa tó fún. Lísù húnà ó ti ń ká gbogbo ẹ̀ ń ká fún ń ká gbogbo ẹ̀ ká lónìí ìyàwó mi wà lóyún ni. Ọkùnrin tó lè rẹ pé nìyí. Àwọn ìwà lóyún ni. Ó tún ṣe dá. Ilé ẹgbẹ́ lẹ́lọ́ abẹ́gbẹ́ ọ̀sítù kí ló tẹ̀lé ìyá ìwà lóyún ká tún lọ tẹ̀sí o. Àwọn ọkùnrin tí wọ́n mú ojúṣe wọn nìyẹn àtọ́jú tí wọ́n sọ ó pé ó rí mọ́ yá wá rí ni ó yá wá rí oníkòsó lọ́nà láti yá wá rí bí tó sọ yẹn oníkòwà bọ́ọ̀sẹ̀ ló sọ yẹn ọlọ́run ti wà bẹ́ẹ̀. wà kí wà tó hún nà lè máa rú ìwẹ̀ wú rẹ̀ gbogbo ẹ̀ nímọ̀ bá fi láàmú bá ti gbé kalẹ̀ nínú máa rú pẹ̀lú dáadáa. eléyìí ló ń ṣe ti ọkùnrin gbọdọ̀ ṣe lásìkò tí àwọn obìnrin bá ń fún mi ní ọ̀nà lọ́wọ́. láti kẹ́lá kò ní fún ìlà òsà ẹ̀hà olúwa wá ní tòun ti bẹ́ẹ̀ náà wọn ò gbé nǹkan tí agbára ẹ̀mí kan ò ká wọn ò lábọ̀ lọ́rùn láti kẹ́lá kò ní fún wọn ò lábọ̀ ẹ̀mí kan lọ́rùn ìlà òsà ẹ̀hà àyàfi ń ságbára rẹ̀ bá pàtó ibi tọ́kọ̀ yẹn bá lágbára máa náà ló tọ́jú èèyàn máa mọ́ wo agbo aláwo ti ṣẹ́ láti kò tó ń fọmọ lọ́rùn lọ́wọ́ ẹ̀ ń lọ mẹkáníìkì ẹ̀ ń pàdé ara yín bẹ̀ wọ́n àwọn aṣọ tẹ́ǹtọ̀ náà wọ̀ wá orí ọ̀rọ̀ tó wọ̀ fọmọ ẹ̀ wá ló ka gbogbo ẹ̀ dé lọ́ba òkú á sì wá sí ayé wá báyìí ní ìkú ọkọ̀ tinubu ilé ìkórìíra fẹ́yìn láyà tó ká ìlà ìlẹ́kọ́ọ́lì ìlà òkú àhàrà èyí tágbára ẹ̀mí kan ò ká ọlọ́run ò lọ́nu ibi tọkọ rẹ bá ní ma ó yẹ kó tẹ lọ́rùn ma ọlọ́run sì ti bá wákà sí i kódà ńgbà táwọn ọmọ máa dàgbà tí wọ́n máa tù sára nígbà tó gbà tí wọ́n tó fún lọ́rùn wípé àbáwọn oúnjẹ sì yá ìlà wùsàáhà láàtúndọ́ gbọ̀wàlídà tún bí wálẹ́dì ha wà láàrin olúdù lẹ́hù bí wálẹ́dì ọlọ́ni láàtúndọ́ gbọ̀wàlídà tún bí wálẹ́dì ha ẹ gbọ́dọ̀ fara ní ìyá tìtorí wípé ń fọmọ lọ́yàn lọ́wọ́ láàtúndọ́ tún bí wálẹ́dì ha ẹ gbọ́dọ̀ kó ìnira bá ìyá ìtorí pé ń fọmọ kan lọ́yàn lọ́wọ́ wà láàmú olóòdò láàbò òbí wádà bí bẹ́ẹ̀ náà ni bàbá tá a bímọ fún náà àtọ́dọ̀ fi ń ra kan torí pé àwọn fọmọ lọ́yàn lọ́wọ́ ọlọ́run tó rí ẹ̀bá sáàtì lórí ẹ̀ àsìkò tíyàwó tó ń fọmọ lọ́yàn lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyá ibi tọ́kọ bá ní máa kó ṣe fún ma bọ́lọ̀ bá ti ṣe fún tó kó ṣe fún ìyàwó ẹ̀ láti tọ́jú ọmọ kì í ṣe wípé gbogbo ọ̀run wá gùn ẹ afọmọlẹ́yìn lọ́wọ́ náà ni ah, ó ló ti ayé báyìí ọmọ ògbọ́n ìyá gbọdọ̀ rí ìnira látàrí pé fọmọlẹ́yìn lọ́wọ́ tí yá pé bàbá gbọdọ̀ mọ ìgbìyànjú láti tọ́jú ṣe at the same time wàlá àmọ̀ olóòdò lábú bí wà lábí ẹni tá a bímọ fún ògbọ́dọ̀ rí ìnira torí kó bímọ nígbà tí ẹsẹ̀ bí ọmọ àkọ́kọ́ tí bàbá rẹ̀ ò lọ tí ò lásọ lọ́rùn mọ́ tí wọ̀ ya ń sọ pé gbogbo tó bá ti ń gbà ní sálárì àti tó bá ti ń gbà lówó ó sàtì mọ́ owó jẹ́ lórí ju àtọmọ ìlú náà ara o ní tí ó mọ wáyé nínú làákàyè ọkùnrin tó rẹ̀ pé ní wípé à ìwọ ni kíkà pẹ́jọ́ ọkọ bímọ ìbítọ́lọ́ bá ti fún máa kó sílẹ̀ alọ́sọ̀ àbáríṣẹ́ náà wàhálà ni wàhálà ti rí ìlú dáàrí ẹni tí ó bá jogún èèyàn irú ẹ̀ náà gbọ́dọ̀ fún ìtumọ̀ ẹ̀ bí ìtẹ́nà àwọn afáàfi ṣe àlàyé ó ní àlẹ́yìn mùsùlùmá aláwáàrí di tófìlì lónà lè mú fáàfin aláwáàrí láti tófìlì wàlùkìyà ní ọkọ̀ òkè ha وعدم الضرار بها eléyìí ni ọ̀rọ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn afáà sọ wọ́n ní irú táà ń sọ níbi ìtọ́jú yìí agbọ́dọ̀ wáwẹ̀ náà fún bàbá tó bí ọmọ níbi ìnáwó lórí ìyàwó rẹ̀ bi ọma ọmọ fún kò gbọ́dọ̀ wá àlùwárí òun ni ẹ̀ ìyẹn ń tọ̀ ẹ tó jogun bàbá tó jogun yẹ. ọmọ tá a ti nínú fún ara rẹ̀ náà nínú ìwọ̀ káwọn fún ìyá ká gbìyànjú ká fún ọmọ. náà فإن أرادا فصالا عن فراض منهما وتشاور فلا جناح عليهما bí bàbá àti ìyá wọ́n bá fún àwọn tí àwọn fẹ́ gbọ́yìn lẹ́nu ọmọ ti kọ́ọ̀lù oníkáwí ìmú ọmọ ẹ̀yà ọdún kan náà ni ìyá lòun tẹ̀síwájú kó máa fún lẹ́nu ẹ̀ ọdún méjì ni gbẹ́lọ̀ yẹn yẹn dáadáa wọ́n fẹ́ fún ọmọ ọlọ́yàn mẹ́ta tó bá dé láti tó àbí kò dá bẹ́ẹ̀ ó wà ní ṣùnà sí wà ó wà ní kéjì ọdún mẹ́ta àbọ̀ yóò mú yàn kó tó lọ sùn báwo ń sùn yóò mú yàn wá ní kó wọ one àti page seven wọn ná abẹ́kọ̀ ìrìnlẹ̀ ní kọ́nà rọrùn tí kò sáàmì ilẹ̀ ẹ̀ kò sáàmì tí ó tún ó dà oṣù mẹ́fà kan kọ́lọ̀ sí lọ́rùn àgbà oṣù mẹ́fà yẹn dáa rí oṣù méje náà ti kéré díẹ̀ náà bàbá ìyá wa gbòkó ẹ̀yìn àwọn ọjà tó kọ́ ọ́ àmì ìfún wa gbèrò pé afẹ́ ń rìn ọmọ yìí afẹ́gbọ́n ìgbẹ́nu ẹ̀. àǹtà ọdún nínú hùmọ́ yóò jẹ́ mutual consent láàrin àwọn méjèèjì ni o yóò jọ jẹ́ ọ̀rọ̀ àjọsọ tó jọ yọnu sí i. torí báwọn ọkùnrin ọmọ nǹkan àwọn wa gan ní ọmọ nǹkan àwọn ọkùnrin gan ọlọ́run jẹ́ ìyẹn ló lójú yóò mọ ohun yẹn pé kọ́mọ ìyẹn sáà máa mú yẹn náà ni kí ló lọ́mọ yìí bó ní o à mi ò jẹ́ fún mi bẹ́ àpọ́lá jẹ́ jẹ́ púpọ̀ ní à ó sọ fún mi náà láti mú sí sọ́ọ̀bù kò sínú rẹ̀ mọ́lá láti í ó yá máa ń kó padà <laughs> so ó pè é dájú ìwà ìwà o tẹ́rọ mi lè yàtọ̀ sáàmì ẹ̀gbọ́n jíjẹ o ilé yìí ó fún ẹ̀gbẹ́ yìí o ẹ̀yin sẹ́yìn máa fi sẹ́yìn provide ẹ̀ provide mọ́wàá láyà pọ̀ ìṣẹ́jú sẹ́yìn ní àti tó lè tó bẹ́ẹ̀ òkè ṣé mẹ́díkàlì kò lè àfẹ́sì ẹ̀ kò lè àfẹ́sì ẹ̀ ẹ̀jọ̀ wá jòkó ẹ̀jọ̀ sọ fẹ̀nà rọ́dá ti kọ́ dání àǹtà rọ́ọ̀bì amábẹ́fẹ́ gbọ́mọlẹ́ náà nìyẹn wọ́n jọ jókòó wọ́n jọ sọ sẹ́yìn náà ní dídú jọ wà lórí ẹ̀ wọ́n tàṣáwò ẹ̀yìn wọ́n jọ dámọ̀ràn tàṣáwò oníkájọ jẹ́ ní braids tó bá ní ṣúwọ́ káyọ̀ kọ̀ǹkọ́ǹtì ara wa tó bá lò tó bá láàrú bọ́ọ̀lù lẹ́yìn ní ìlú tó kò lè ní ìfẹ́ kò tó fún díẹ̀ sí kẹ́kọ̀ọ́ tó ní fílímù tó tó fún ẹjọ́ sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. fàlàjù náà àlẹ́ yìí máa àmẹ́jọ ní ẹsẹ̀ ìjọ tí wọ́n pàdé ara wọn náà wọ́n sọ̀rọ̀ náà ní ohun ní ohun wọn ẹni nìkan ìgbà tó wọ ọmọ tó délẹ̀ náà wọ́n ti jọ pàǹdù rẹ̀ náà gbọ́dọ̀ mọ rí nìyẹn ó yẹ kí baálé ilé kó lè lọ sọ wípé firstborn wa ó mu yàn tó wọ́ àná fi yẹ tí màmá ẹ̀ tó lẹ́nu ẹ̀ secondborn wa tiẹ̀ fẹ́ tọ́dún méjì thirdborn tiẹ̀ òjò ọdún kan lọ fáwọn yìí kan ó yẹ kó lè rí bẹ́ẹ̀ torí pé wọ́n jọ ń pa wọ́n jọ ń kún ni. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف الله سبحانه وتعالى قل وإن أردتم تتوانجم ليرنبا أن تسترضعوا أولادكم Ibi ẹfẹ́ dàmú èèyàn, ẹfẹ́ gbogbo ní tí ó bá ní fọ́mọ lọ́yàn. Àdísẹ̀rọ̀ òun ni káyọ̀ fún ìfẹ́kìtì obìnrin tí máa ń fọmọ lọ́yàn eléyìí gan náà àwọn àṣà alágbáwá nínú ọ̀nà tí wọ́n fi lọ bíríjì ọmọ wọn ni káàtó lọ́dọ̀ tún wa nílẹ̀ káàró yíire tí ò bá níbi tó lágbára ọmọ tá a bá fẹ̀ bí àrígbé fóònù ní kòkó lọ́yàn fún wa bóyá ìyá ẹbí kan ìyá ìbádá ìlú àbí ìyá ẹbí kan bóyá tí padà tẹ́lẹ̀ náà kò sí sáà ẹlọmọ tọ́jú owó ẹni tẹ́lẹ̀ mi máa fún ní ọyàn tí ò bá sáà ní àwọn táńjú rìndù bẹ́ẹ̀ ìsára wáyé kò sínú àpá yorùbá fáwọn tó wá ń kẹ́sìn kankan ìgbà tí orí tó ń là sí ní ìsìn wọ́n kò kàn lẹ̀ nínú tó ti wá kárí kòròdò àì kára ń fún fọmọ lọ́yàn tí wọ́n ń gbowó lé lórí ilẹ̀ yorùbá àìsí yẹn kódà tí ìbá tẹ̀ ṣẹlẹ̀ ó yà lọ́ máa wá sọ́gbẹ́jì ló wà fọ́wọ́ ni yá àwọn òkúlù fún àwọn oníkan fún obìnrin yóò ní fún ní ìrìnlọ́yà tó kò sínú àṣà wa àbúrò kàlá bá wa àmà sí yín o kí láàmú tó dé wá bá wọn ń bẹnu àṣà wọn obìnrin tó wà ẹ̀ rí ó ní àlàáfíà nínú nǹkan tó ṣe tó bá bímọ tán kápẹ́ títì nù àtọkọ rẹ̀ bá wà torí pé lábọ́wọ́ láì ìfẹ̀mí inú méjì fúdì méjì ìdí tó rọ̀ mọ́ àláfíà ara lábọ́wọ́ gbà wípé abà àbókò àláfíà àdá ẹ̀fẹ́ ni ju àláfíà ní ìgboro lọ tó tó ní ìgboro ó ti wà pẹ̀lú chẹ́ẹ̀ ẹ mọ̀ mi ni ẹ ní ventilation tó wà natural gbà ṣùgbọ́n nínú abúlé mélòó ni wọ́n ń abúlé ẹnu afẹ́rẹ́ tí wọ́n ó tó fún wọn láti mọ́ bẹ̀rù ní báwọn bàbá nù ìdílé nìyẹn ìkéjì láti maintain mother tongue ju ọmọ wọn lárúbáwá èdè wọn fáwọn tó bá gbé ní oko nu wọn ohun wà mọ́ sàn ju àwọn tó gbé nìgboro lọ tó àwọn tó gbé nìgboro yẹn láti fúwe bóyá ní maka bóyá ní maka for example àwọn tó ń gbé mọ́tà láwa wá láwa màdínà wà ń bẹ ti tọ́ẹ̀fù wà ń bẹ ti yẹmẹ́ni wà ń bẹ ti egypt wà ń bẹ so different dialect láì láwa wá yẹn láàrin èdè yẹn yóò ti jẹ́ kí láwa yẹn wà kò ní jẹ́ kò ní sàn tó wàá torí ẹ̀ ní kọ́mọ́ lọ́ máa ń gbé nú fẹ́ẹ́ lọ gbé sí obìnrin tó mọ̀ fún wọ́n yàn nú àbá kó lè rí òríjínà ìdí ń jẹ́ lọ́wọ́ àwọn ìyá tó lè dúró. Kìíní yẹn ló ń ra àlébì lọ́wọ́ púpọ̀ ọmọ wa àyàn ó lè jọ ọdún bíi mẹ́rin tó lò lọ́dọ̀ àdìmọ̀ sàìlíyà àwọn èdè tí láwọn tàbí nínú sọ lẹ́nu lágbáwá ó mọ kàwọ́bá sí ìgbà láyà láwùbá kẹ was a business man ibi tó tú ẹ jẹ́ ìdè níbi business ojú àlejò rè débẹ̀ despite the fact that ẹni náà oníṣòwò ni ṣùgbọ́n tí àlejò bá sọ hadith kan àwọn bá tó túmọ̀ jẹ́ ẹni lè rí pé kí ni túmọ̀ tó sọ ní ìdílágbáwá wa àbáta àbọ́gà ààbò ilé ìlú so ìgbénú oko tó gbé ní kékeré ẹ̀yẹn ó ti dá àǹfààní àti gbọ́ ìjìnlẹ̀ èdè lárúbáwá so tún mẹ́rin nìdí iná tó jẹ́ kí lára máa ń gbé ọmọ wọn fẹni tó fún wọn lọ́yàn nínú oko àbí lábúlé eléyìí wá nìyí ó jẹ́ kí wọ́n lọ́kọ̀ méjì láti ní àwọn àlóòjì àwọn olùdókòwò pé fẹ́ tí wọ́n ní wípé ẹgbẹ́ wọn lọ́kùn fọmọ nínú ọ̀yàn ẹ̀sìn mọ̀ sálárì àbí wíjì lórí tẹ́ ẹ bá lọ aláìsí lórí inú kọ̀ǹkúṣù. tuntun bá wá wáyé bẹ́ẹ̀ wáyé àárọ̀ tún ìṣe ló bí mọ sẹ́ni ìyàwó bí mọ sán ẹ̀yẹ wò ẹ jẹ́ kẹ́lẹ́ olùbà fún lọ́nà. àtúntà sáwọ́ bìrù àwòlẹ́ ẹ̀jẹ̀ fún fàlẹ́ ìnáṣà àlékún kò sí ẹ̀sẹ̀ lẹ́yìn lórí o. ìlà kàlámùtùm máa àtẹ́ ìtùm bí màrún. tẹ́ bá ti lè provide gbogbo nǹkan tó ní dẹ́sí ìkẹ́ kò báyìí fẹ́ni tí ó kò mọ́yà sáàbù nínú títí lọ́wọ́ náà tó bì ní tó máa kọ obìnrin nílẹ̀ wọn ò ní jẹ́ kó gbọ́mọ lọ tó bá ń bẹ lọ́wọ́ ọmọ tí ó sẹ̀rù lọ́wọ́ wọ́n wà lọ àwọn obìnrin tó ṣe fi ṣe ẹtì wọn ni kí wọ́n fọ́mọ lọ́yìn wọn ni wọ́n wà tí wọ́n gbọ́mọ yẹn fún tó máa fẹ́ yẹn lówó lọ́wọ́ wá ní ìfàdínú sọ́rọ́tò sọ́rọ́tò sọ́lá wípé fàyẹ̀ àbùsọ̀ ẹ̀yẹ̀ lẹ́kùn فاعطوهن اجورهن واعتمروا بينكم بمعروف وإن عقرتم فتضرع له أخرى لينفق ذو سعة من سعته bọ́lọ̀ bá ní ìbá tó jẹ́ fáàmì ṣàlàyé àwọn ìdájọ́ ẹ̀sìn tó jùlọ lójú inú sọ́rọ̀ kọ̀ọ̀kan ká débẹ̀ a sì máa tẹ̀síwájú lórí ẹ̀ فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف kò sẹ́fẹ̀ lórí ní kẹjú ọmọ ní obìnrin ní ìkóbá ní fún lọ́yàn àmọ́ condition ni wípé ẹni tó bá nàìjíríà tó bá yẹ kẹ́ ẹ san lówó lọ́nà kẹ́sì máa ń gbà á lò lọ́dọ̀ sínú àṣà yín tẹ́ bá fi lè pé òsì àbúrò wàtàkùn lọ́ọ̀ha ẹ wá fáyà ọlọ́run gbogbo òṣèṣin yẹn fáyà ọlọ́run واعلموا أن الله بما تعملون بصير كما مدد في الله أبعنا يبقون فتنشي لا أقولون البصير لا أقولون إني البصير discord البشير الشيء يرسل قولون ara àwọn oríkì ànábì albashir alnabir albashir ẹwà ara àwọn ọmọ máa ń jẹ bashir wọn ni muhammadu bashir làwọn jẹ rárá ọ̀rọ̀ kìí tó kọ lọ́n ẹ̀ lè sọ pé Abdul Bashir àbí Abdul Nadir Ahmad Bashir is called okò tó dáa ọba tó rí gbogbo nǹkan ìyẹn kan wá bí ọkùnrin ó sọ ní Abdul Bashir obìnrin ó sọ ní ní bò ní látara okò ọba tó gbogbo nǹkan wọn jẹ́ ó sọ̀tẹ̀ ní yóò tó jóbi ó sọ ní ọlọ́ọ̀bá nìkan ló gbogbo nǹkan o bí wọ́n tó jọ́kùnrin bá jà ní bá ìyàwó ẹ lásìkò tó ń fọmọ rẹ lọ́yàn lọ́wọ́ ní tó yẹ kóhun tó fún ọlọ́ọ̀bá rí ọ bí wọ́n tó náà tí wọ́n fún ọ oúnjẹ e e. wa ìbẹ̀rù náà ní tí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn bá ti fi ilẹ̀ ìtẹ̀lé lọ́kọláya níwọ̀nba ní kálẹ́ńdì ìtẹ̀lé yẹn tí ó gbé wọn dáhùn náà. الله أكبر أفمن أسس بنيانه على التقوى من الله خيرا أم من أسس بنيانه على كفى جرف نهار فانهار به في جهنم wallahu la yahdi al-qawma adh-dhalimin gbogbo ìsẹ̀mí lọ́kọláya tó bá fi pé basic foundation tẹ̀lé ayé wọn ni fáìtì righteousness gbogbo àti àwọn chinese ìsẹ̀mí lọ́kọláya bá ń dé fún ọ̀rọ̀ náà báyọ̀ mo tó bá fi pé torí kókàn rẹwà torí pé ìdílé wọn lówó torí pé òun náà ó kàwé náà lọ́wọ́ dúdú rẹ̀ àjàdúkà ni o torí kò sí tẹ́lẹ̀ bíbẹ̀rẹ̀ ayé kò sí ìkẹta tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ayé in tó torí rẹ̀ fẹ́lẹ̀ ní bá ti kú lára ìfẹ́yìn ó kó in tó torí rẹ̀ fọ́kùnrin tí ò bá ti mọ́ yọ kó wọ́n pẹ́ torí sọ́lọ́ láti fẹ́ra gbogbo ìdílé bá ń bára wa mọ̀ kó wá bọ́ sórí tábà sọ pé ìjà ìjà mo ti túmọ̀ rẹ̀ fún wa níwọ̀nba náà ní àná obìnrin ló máa ń ṣe ìjà ìrìnà ìjà tóbìnrin sì máa ń ṣe méjì ni ìjà tó tọ̀lá kọ́ wà ìjà tó lọ sáà àwọn ohun ògbólò ìjà látara àlàájẹ̀ counting or number ìyẹn ni pé ṣùgbọ́n tọ́kọ bá ní kò sí àtìpapọ̀ mọ́ láàárín òun àtìyàwó òun Islam ní kó kárí àwọn ọjọ́ kan oṣù kan tí ó fi dúró tó fi kára ó tó bá ti pé àmọ́ ẹ̀nà ọkùnrin yẹn bá ń bẹ lára rẹ̀ láàárín oṣù mẹ́ta tó fi ìdá yóò ti ta yóò mú tó bá fẹ́ lọ lé ọkọ míì àmọ́ ẹ̀nà ọkùnrin tó ń kó lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ sí ń bẹ lára òun tọ́nù náà tó náà fẹ́ fẹ́ yàwó ó mọ̀ pé oyún ń bẹ lára rẹ̀ yóò dó bẹ́ẹ̀ tó bá jẹ́ ìjà wàhá òun okó tó lè ní í ṣe nígbà tí baálé rẹ̀ bá ṣaláìsí àmẹ́lúwa wa subhanahu wa ta'ala ó jẹ́ kí ẹlẹ́rù pẹ́ ní ìjẹ́rù ẹ̀ hmm, ó jẹ́ kí ẹlẹ́rù pẹ́ ní ìjẹ́rù ẹ̀ ikú tó yàwọ́ ikú rèwé rèé kó mọ̀ fi pamọ́ kọ láyà rẹ̀ láì rà àyè lọ́mọ. náà tó bá wáyé ìjọ ọmọ ṣaláìsí ìyàwó ẹ̀ yóò láwọn ọjọ́ kan tí ó lò nílé yóò fi kára sọ láti fi sopọ̀ ọkùnrin yẹn ìyẹn ni wọ́n pè ní ẹ̀jẹ̀tù wàfà ẹ̀jẹ̀tù àlùwàfà waiting period tó lè gbọdọ̀ observe fún ikú ọkọ ẹ̀ wà ìlànà yóò làkọ̀wà ẹ máa wà dájú ẹ̀yàn ọmọ ìyá mi lóbìnrin ibi tẹ́ rí ìsopọ̀ ọkọ lọ́kọ tó kú min huquqihi al-mughallazah lára àwọn ìwọ̀ ọkọ̀ tó kú yẹn ìwọ̀ tó ẹ̀bì ní o òpó ìwọ̀ tó lè ní ṣùgbọ́n ìgbàtí ẹ̀nà obìnrin bá ti rẹ́rẹ̀ tí ò ṣe fọ́ ọkọ̀ ẹ̀ tó sì jẹ́ pé yìí tó ní àlàáfíà ni wọ́n jọ ní láàrin ara wọn yìí tó ní àlàáfíà tètè bẹ́ẹ̀ bá kàn pa kàn pàdé ara wa ní pàtó lè sá ó sà lọ bẹ́ẹ̀ sá kò gbọ́dọ̀ o bó kú ó kú lórí tẹ́ẹ̀mì kò sókò kan tó bẹ̀rẹ̀ yẹn ó tó ní gbogbo ọkọ̀ ẹni ọkọ̀ ló talẹ̀ díyọ̀nà àdíyọ̀nà ìfẹ́lẹ̀ mọ́ wọ́n sì ṣe lọ́kọláya ẹ̀ kíkí náà kọ́lọ́dọ́ fi dé bọ́kùnrin yẹn à obìnrin yẹn ó di ọ̀ràn ẹ̀yàn nínú ẹ̀fọ́ ọkọ ìdókù ní òṣèwọ́ ẹ̀ olúwa sọ wípé والذين يتوفون منكم ويذرون أزواجا ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن المحسنين بالمعروف والله بما تعملون خبير eléyìí kí ni kí ni nọ́mbà bẹ́ẹ̀ yìí two thirty four táyì ṣàlàyé kàtíkì ìdí obìnrin mo yá ní ìjẹta àbálẹ̀ náà sì ni a ní ẹ̀rọ obìnrin kan bẹ alùpùpọ̀làkọ́ọ̀kù ni wọ́n ẹ̀rọ obìnrin kan bẹ alùpùpọ̀làkọ́ọ̀kù ni wọ́n ẹ̀rọ obìnrin kan bẹ alùpùpọ̀làkọ́ọ̀kù ẹ̀húnà àjúwájà húnà ni wọ́n ẹ̀rọ obìnrin kan sì ń bẹ alùpùpọ̀làkọ́ọ̀kù ni wọ́n alùpùpọ̀làkọ́ọ̀kù ó làwọn obìnrin tí ìsìláàmù ní ó wà lábẹ́ ààbò ọkùnrin kan àlùmọ̀sánlọ́sù ní abilékọ tí ń bẹ nílé ọkọ ẹ̀ bó ti wò ó kéré jù lọ́jọ́ orí mú kọ́nù ni bó ti kó dàgbà jù lọ́jọ́ orí mú kọ́nù ni tẹ́sí ń bẹ lábẹ́ ọkọ ẹ̀ ìran kan nìyẹn àlùmọ̀sánlọ́sù òun lóbìnrin tọkọ rẹ̀ ní àtìpapọ̀ sí láàrin àti ẹ̀ máa ó wá ń gbé lé bàbá ẹ̀ ní àdídágbé mọ̀tọ́lákọ̀ nìyẹn ọkọ rẹ̀ ti túlẹ̀ kú lábẹ́ ààbò jíjẹ alimọ̀kàlà ẹ̀ òun lóbìnrin tó ṣe wípé òun ò sí lábẹ́ ọkọ mọ́ ṣùgbọ́n òun ló gbà yọ̀ǹda pé òun fẹ́ sí lábẹ́ ọkùnrin yẹn náà ìran kẹta àlùmtàwáfà àyànhùnà ìwájàhùn ìyẹn ni ìran obìnrin ọkọ wọn ti sáláìsì èsì ìwà máa ń pè ní opó nìkan tó wà sọ̀ṣẹ́ṣì tó bá ti wáyé láàrin lọ́kọ̀ lára wọ́n pẹ́ lọ́wọ́ ara wọn ni o wọ́n tún fẹ́ dàkejì ni o ọlọ́run bá ṣe ọkọ̀ lọ́wọ́ ọṣẹ́ ọlọ́run bá ti ṣe ọkọ̀ lọ́wọ́ ọṣẹ́ yẹn kò sí yìí yẹn lórí obìnrin yẹn náà yìí yẹn ti bàjẹ́ bàjẹ́ rẹ̀. ó di wípé á ah, mo fẹ́ lọ lé àwọn bàbá ọmọ mi kí tí mo fẹ́ lọ lé ọkọ mi mọ́ òkú olùjọ́kọ̀ èèyàn bí ìgbà wípé obìnrin tó ti lọ́mọ lọ́wọ́ ọkùnrin sọ tẹ́lẹ̀ tí kìyàn wá dé láàrin wọn látara divorce tó bá rọ́kùnrin yẹn bàbá ọmọ lódì kò gbọ́dọ̀ kó lọ́kọ òun mọ́ ó ti ń dókó ọkọ rẹ̀ ti kú ó wá láwọn fámìlì ilé ọkọ ẹ̀ tó láwọn fámìlì ilé bàbá ọmọ mi nìyẹn kò sì sọ yíò fámìlì ilé ọkọ àkọ́kọ́ mi tó kú bó ṣe wà lóòfin ẹ̀sìn ni torí pé ìsáàlù wọn ń là á ẹnì kẹ́ni mo lọ sálámà sí ìjọ kan nínú àwọn ẹ̀gbọ́n wa mo wá ní láti dálẹ̀ àwọn sọ̀rọ̀ kò wá pẹ́ obìnrin kan wá wọlé bí bá wá ní ti rò wọ́n wá ń sọ fún mi wípé àǹfà mi nìyẹn wọ́n ló ma àwọn báyìí báyìí obìnrin mo ní wọ́n ní ìyá tó bí fáwọn arábìnrin tó bí fún àwọn yìí èmi náà bá kí wọn kankan gẹ́gẹ́ bí àbúrò ẹni tó mọ̀ fún yìí. títí fọ àwọn àtàmì sọ̀rọ̀ arábìnrin yóò kó ìgbà tẹ́lifíṣẹ́ máa ti sẹ́ńtà ti dá ilé ìfọ̀mẹ́lì yìí lẹ̀ náà Ah, nígbà wọ́n bí lẹ́yìn òní pé ẹni yìí padà ìmárì gbò mí ó wá ní pé òun lọ́mọ kan níbi kan tẹ́lẹ̀ fún sórí ìmárì ó wá wá wọ́n tó wá jókòó ti ọkọ ó tún jókòó ti ọkùnrin yẹn tí òun sọkọ ẹ̀ lábẹ́ ìdìdìkẹ́ nínú yàrá nínú irú eléyìí ètò tó bá mú lẹ́tà nípa àwọn àti ẹ̀gbọ́n wa nígbà mo sálámà sí wọn tán náà padà sọ́hùn ìgbàgbọ́ wa ó ní ọjọ́ báyìí bẹ́ẹ̀ tí mo wá sí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo mú níbẹ̀ ni ó ní kòkò lẹ́tọ̀ọ́ mọ́ orí tó bá ti mara tí òun ò mara mọ́ ni òwò ọmọ tí ń bẹ láàrin nílò tọ́ yóò mọ̀ mú kẹjù lọ sọ̀rọ̀ ṣùgbọ́n mo lọ ní àlà lẹ́yìn tí wọ́n jókòó sí ayé tẹ́tí tẹ́tí níbi tí dúró ìgbà wípé tí ń sọ fọlọ́kọ láyà. ó ní àwọn ọmọ ìlú àwọn ẹgbẹ́ ìlú àníyàn ìdílé lẹ́sẹ̀

láwọn fara náà ká ọmọ tí mo bí fún ọkùnrin lọ́bìnrin ànábì ẹ ti jọmọ lọ́wọ́ lórí ọmọ yẹn ni kódà àwọn obìnrin tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo ń tẹ́lẹ̀ bá jọ fẹ́ sọ lórí ọmọ yẹn ó mọ gbàlọ́ńdá lọ́wọ́ ọkọ̀ títí ẹ tọ́kọ̀ tiẹ̀ náà ti gbọ́dọ̀ mọ̀ wípé o ti lọ́mọ nìkan rí tẹ́lẹ̀ nígbà tó ti lórí ẹni yẹn kú ni àbí ẹni yẹn tó kọ̀ yẹlẹ̀ ká dájú wa bàbá ọmọ mi ò ní rẹ̀ ká àmọ́ wò lórí yìí bá àjọlọ náà ní ìpínlẹ̀ àjọlọ nígbà tí sọ̀rọ̀ àti yóò tún mẹ́rin náà máa gbọ́ ẹ̀ náà ọkọ̀ tó bá lè sọ sí ìyàwó rẹ̀ ló wá jábọ̀ òun ò tẹ̀ béèrè bàbá ọmọ ẹsẹ̀ ẹjọ́ ṣe méjì ní ìlú lórí ọ̀rọ̀ ọmọ tó wí fún kí ni àbáyọrí ìpàdé ní ìrọ̀ béèrè ó tún lè mú ọmọ tó ti tó lóbi kan tó kú ìdúró lọ́wọ́ àlẹ́ ẹ̀kọ́ sùgbà mi lè láti mú ẹ kẹ́kẹ́ ara wa pẹ̀lú wà lórí náà olúwa wá ní والذين يتوفون منكم ويذرون أزواجا ẹ láwọn tó bá ti kọ́kọ́ wọn bá ti fi ayé lẹ̀ fún wa wẹ̀dọ̀rún àdúwàdà kí àwọn ọkùnrin yìí fi àwọn ìyàwó lẹ̀ sáyé wọ̀lẹ̀bí ìrìnàwó fáwọn nìkùn ẹ láwọn tó máa fi lé ayé ńlẹ̀ nínú yín tí wọ́n kú wọ́n ẹ̀dá ó nà tí wọ́n sì fi àwọn ìyàwó ẹ̀sán tó kú náà ní ìṣẹ̀dá inú èdè lágbáwá táwa ní àdìsá òdo ó lè lọ lọ́nà méjèèjì ìyàwó lè fi ọkọ rẹ̀ ní ṣe ọkọ náà kó ìyàwó náà ní láì fi káàkó torí pé ogbóná nǹkan tó lè lábọ́ wá ní tó onóòtí duality tẹ́látíkọ́ dáwò tó lè lábọ́ wá ní tó máa ń túmọ̀ nǹkan méjì ni tó máa ń lò interchangeably ìyàwó lè kọ́kọ́ rẹ̀ ní záwòjú tí àwọn kọ́kọ́ náà pé ìyàwó rẹ̀ ní záwòjú interchangeable of záwòjá pẹ̀lú tá ẹ̀rí ẹ̀yí pé nínú kùránù ní alìmọ́bìnrin kọ́ wà ní kùránì wípé wẹ̀ẹ̀zàrúnẹ́ zàùjá àṣín yóò lè jẹ́ jáde olú zàùjá ṣùgbọ́n ọ̀n tó wá níbi wa àdùwájá tí ń jẹ́ túra zàùjù wẹ̀ẹ̀zàrún àdùwájá tán fi àwọn ìyàwó lẹ̀ nígbà tí wọ́n fi kú ìyàtàrọ̀ bákùnrin lè àrùn tòṣè nínú irú àwọn obìnrin tí wọ́n fi ilẹ̀ níyàwó yìí wọ́n gbọ́dọ̀ kóra dúró fúnra ara wọn tàwọn kù òní kóra rọ́ láti máa ń sọ̀rọ̀ kankan ìgbìmọ̀ nípa àwọn bò kéèyàn máa kéèyàn wé láti máa retí kankan kẹta àwọn bá tún ẹni àǹfùsì yìí wọ́n wọ́n lọ kóra wọn lẹ́ni dúró lásìkò tí ọkọ wọn bá kú àwùjọ ẹ̀ka aṣòrí ń wà ẹ̀ṣọ́ oṣù mẹ́rin àpẹjọ mẹ́wàá ni wọ́n kóra dúró fún ara wọn oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá fàídà ìbẹ̀lẹ́gbọ̀nà ẹ̀jẹ̀lẹ̀ hùn tó má ti wá parí ìgbà wọn oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn ti pé fàláàdù náà alaykum kò sí ẹ̀ṣẹ̀ fẹ́yìn ọkùnrin fima fa'alna fi anfusihinna bil ma'ruf níbi sẹ́yìn táwọn obìnrin bá ń ṣe pẹ̀lú dáadáa ìtumọ̀ lẹ́yìn wípé tó sì lẹ́yìn àti ọkùnrin mi lọ kẹni sun fún ìfẹ́fẹ́ mọ̀ lórí ayé sọ síwájú á ní ìwọ ọkùnrin tó kú yẹn ọkọ àwọn yẹn ti bàjẹ́ nù lójú kú ẹnu ìwọ tọkùnrin yẹn ní lórí obìnrin yẹn náà ní ìwọ oko oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá lẹ́yìn àwọn máa ti parí oko wọn tán fàlàyé náà ààrẹ ìkun kìí tẹ̀sẹ̀ fẹ́yìn ọkùnrin míì fẹ́yìn ní tírẹ́sì sí obìnrin yẹn fẹ́yìn fẹ́fẹ́ kí máa bà ẹ̀yìn náà fi àǹfóṣì nínú nàìjíríà níbi tí àwọn obìnrin yẹn bá ṣe lẹ́yìn ara wọn pẹ̀lú dáadáa wallahu bima ta'maluna khabir ọlọ́bọ̀ gbogbo yẹ́rù nípa yìí atúni bẹ̀rẹ̀ fún atúbọ̀fọ̀ ọ̀rọ̀ tàbáwájú ọ̀là pọ̀ lábẹ́ tí ń jẹ́ á tún àlàyé ìṣàlàyé àwọn àṣàlàyé àwọn àdájọ́ tó rọ̀ máa abẹ́ títí yíya tó lọ máa ìmọ̀ síkì abẹ́lọ́ subhanahu wa ta'ala kó mú wa náà bóyí ọ̀rọ̀ rẹ̀ jù báyìí lọ la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu